alhamdulillah wasalatu wasalam ala rasulillah atúndá ọpẹ́ fún ọlọ́run kéèké ọlọ́run kọlọba nàbíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ni ètò yín ètò wa eléyìí tí ń tún dé tí sí etí gbọ́ yín láti inú kan nìyí eléyìí tá a ti ń ṣàlàyé fúnra wa nípa àgbọ́yé ẹ̀sìn àwọn nǹkan tó yẹ ká mójútó wàá fi rojú rí ọlọ́run ọba láyé àti lọ́run ètò yìí ẹrú ọlọ́run ọba kan láti ìlú ẹ̀dẹ ló ṣolúgbọ̀wọ́ rẹ̀ àbẹ́lọ́run ìrẹ́ ọlọ́run ọba ló ní gbogbo dáadáa ayé lọ́dọ̀ ọlọ́run bá ṣe fún wọn dáadáa alkiyama bí dáadáa wọn bá ṣe wulẹ̀ kọ́pọ̀ tó láyé ọlọ́run títà alkiyama ojú bẹ́ẹ̀ lọ ìrẹ́ ọlọ́run bọba tó láàrẹ́ ga wọ́n lọ dá gbogbo ewu mọ̀ àtàbúrú tí ń bẹ láyé ọlọ́run bá yà wọ́n yà á ọlọ́run bí wo ayé ọba wu wọn ewu ọjọ́ àlùkìyàmọ̀ ọlọ́mọdé wu wọn o lónìí ẹ̀yin ẹrú sìn ọlọ́run tá à ń jọjọ ń bára wa sọ̀rọ̀ nǹkan kan mọ̀ nbẹ tá a mọ̀ tún bùkátà sí tá a sọ̀rọ̀ ń parẹ́ kí ni nǹkan náà ò ní payọ̀ ọlọ́run àtọkọ̀wá ìpayọ̀ ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ń ta ìbẹ̀rù ọlọ́run ọba tó láàrẹ́ ga ẹ̀wọ̀n tó sọ àjìláyé hm? ẹ̀wọ̀ nígbà tí ò sí bẹ̀rù ọlọ́run bọba tó láàrẹ́ ga ẹ̀mí bàbá ọ̀balẹ̀ sọ́mọ ẹ̀mí ọmọ ọ̀balẹ̀ sí bàbá ẹ̀mí ọkọ ọ̀balẹ̀ sáya ẹ̀mí aya ọ̀balẹ̀ sọ́kọ. àwọn tí ń darí ìlú ẹ̀mí wọn ọ̀balẹ̀ sáwọn tí ń bẹ lẹ́yìn wọn àwọn tí ń bẹ lẹ́yìn náà àwọn ọ̀sàdúrà fáwọn ará síwájú. ẹ wá wo gbogbo ilé ayé ṣe rí tó wá polúkúmuṣu nígbà tí ò sí bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ọba tó láàrẹ ga ó pàtàkì ó pàtàkì púpọ̀ ìyẹn ló fà á tó fi jọjọ wípé gbogbo àwọn tó ti lọ síwájú pátápátá ọ̀sẹ́ni tọ́lọ́run ọba ọba tó láàrẹ ga ọba sọ̀rọ̀ payẹ̀ títí tóbi lórí àwọn mùsùlùmí ẹ̀gbọ́n tọ́lọ́run sọ náà Al-Qur'ani ni ọlọ́run ní wa laqad waṣṣayna allazina utul kitaba min qablikum ọlọ́run ní àwọn tá a fún tírà ọlọ́run ni aṣàṣọ tẹ́lẹ̀ fún wa wa iyyakum àtẹ̀yìn mùsùlùmí ayé òde òní náà á ní ittaqullaha àti ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ dákun ìyẹn ló sin ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá mọ́ pàtàkì téèyàn bá bẹ̀rù ọlọ́run tó bá jẹ́ olórí wàláhì gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní ọgbàdùn ní àná nífọ̀kànbalẹ̀ ṣébí èèyàn ni ọmọ ibn Abdul Aziz nígbà ayé tiẹ̀ ó ṣèjọba débi wípé ó sì ẹbí sàká tó lè fi tìrì lọ́fẹ́ dé àwọn èèyàn sì ń jọ sàká wọn à sì rólòsì tí wọn gbé fún nílùú lùbí títí ń darí wọn ní láti máa wá olòsì káàkiri nílùú bòmíì ni látara déédé àti dáadáa bẹ́ẹ̀ náà ni téèyàn bá jẹ́ lẹ́mù èèyàn ọgbọ̀rọ̀ sọ lórí lẹ́nu kò ní í ṣe revolution kò ní í dààmú nígbà tó bá ti níbẹ̀rù ọlọ́run yóò bẹ̀rù ọlọ́run kò ní wò kẹ́mọ́ ọ̀hún ọba jíwó ìjọba kò lè dá fún kò ní lùt kò ní bá wọn lùt owó ìjọba. ìbẹ̀rù ọlọ́run ọba ọba tó láàrẹ̀ gá pàtàkì bóbi bá ní yóò tó yẹ kọ́ ọmọ rẹ̀ mọ ẹkọ tó yẹ darí rẹ̀ sí. tọ́mọ náà bá ní yóò ọ̀wọ̀ àtàpọ́nlé tó yẹ kó fòbí ẹ̀ látara bẹ́ẹ̀ àwùjọ wà lálàáfíà ẹ wá wo ní àwọn ọmọ kéékèèké dámúgbó àwọn ọmọ kéékèèké wá dolówó nàbì àwọn àdáṣẹ́wó wá di wípé ìwọ̀kuwọ̀ ìríkúrè ìṣekúṣe àìlápọ̀nlé fàgbàlagbà àìláàánú ọmọ ike òun ló wá jọba láwùjọ wa. ẹ dákun ìpayọ ọlọ́kùnrin ọba ọba tó láàrẹ gá pàtàkì ọlọ́run ní gbogbo àwọn tó ti sáwájú láàfàsọtẹ́lẹ̀ rẹ̀ fún gbogbo àwọn ànábì ọlọ́run ọba ọba tó láàrẹ gá náà ẹja lọ́wọ́ sọ́rọ́ tó ṣọ̀ àárọ̀ bí wọn bá báwọn èèyàn wọn sọ̀rọ̀ títí títí wọn ní afálà àtẹtàkùn ṣe é ní bẹ̀rù Ọlọ́run ẹ dákun ìbẹ̀rù Ọlọ́run bọba tó láàrin ga kí ń jẹ bẹ́ẹ̀ kí definition ẹ kí lórí kí ẹ ìkan náà àwọn tó ti lọ nínú àwọn àgbà nínú àwọn sàábì Ali radiyallahu anhu ó ní tí ń jẹ payọ Ọlọ́run ọba nìyí ó ní ìpayọ Ọlọ́run ọba òun ni al-khawfu min al-jalil kéèyàn máa bẹ̀rù Ọlọ́run tó ṣe pé gbogbo ìgbà ìpayà ọlọ́run ọba ọba tó lára ẹgbẹ́ ọ wà lẹ́mí èèyàn èèyàn mọ̀ bẹ̀rù ọlọ́run wẹ̀lẹ̀ amalu bi kó sì jẹ́ wípé gbogbo iṣẹ́ bá fẹ́ nínú ìlànà ẹni ọlọ́run ọba òun ti wa sallallahu kò ti fẹ́ nú bí tí ì bá aṣọ nífẹ̀ẹ́ nu tí ì bá aṣọ nífẹ̀ẹ́ nu bó o lè yàn ó ti sọ pé yàn súnmọ́ ọlọ́run tán èèyàn ò lè kírun mọ́ nígbà ọlọ́run ti bọ́ òun nírun bó o lè yàn ó ti pera rẹ̀ lẹ́ni ọlọ́run tí ì bá aṣọ nífẹ̀ẹ́ nu kó láàwẹ̀ ọ̀sọ̀rọ̀ àyàn fóun tóun láti gbà tí ì bá nífẹ̀ẹ́ nu bó o lè yàn ó ti pera rẹ̀ ní mùsùlùmí tí ọmọ fẹ́ yàwó ogún ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún ìyàwó mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹwà dánwò ẹ dákun tí yẹn bá bẹ̀rù ọlọ́run báwo ni ó ṣe máa gba ọmọ ìyá rẹ̀ èèyàn bíi tiẹ̀ bóun ni ó ti máa gbá lójú bóun ni ó ṣe máa gbé èèyàn pa bóun ni ó ṣe bá yé ọmọ ọlọ́mọ jẹ́ bóun làwọn èèyàn ṣe fẹ́ túlé ńlé tí wọ́n mọ̀ wá bá a tó yẹ kó ní ọmọ bá wọn ṣe fìrákù. ṣé ẹ bá bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá ọba tó láàrẹ́ ga òun ni al-khawfu min al-jalil ká máa bẹ̀rù ọlọ́run ká máa gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ tiwa wẹ̀lẹ̀ amalubi tẹ̀síìl gbogbo ìgbà tá a bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ sìn sáré pọ́ bá ń tẹ́lẹ̀ kùránì wí mu wọ́n bá ń tọ́lọ́ ń sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam tí ṣe súnà rẹ̀ mu eléyàn nìkan kọ́ wẹ̀lrídọ̀ bilqalil wọn bá ń tọ́lọ́ ń bá fún yàn kí ni èèyàn ó dùn sí i má bínú ẹlòmíì nítorí pé irun tó ní ọlọ́run àbò ṣe fún wọ nítorí ọlọ́run ṣe fún wọ náà tí ò fowó náà ń kọ́. ọlọ́run fẹ́ lómi ìlówó owó pọ̀ kò fún wọ ṣùgbọ́n owó tó ní àìsàn ní fi ń wò tí wọ́n ò mọ̀ ti gbé ọ wà nírú tiẹ̀ ló ń tọrọ tí ọba nírú rẹ̀ ló ń tọrọ bá gbé àìsàn tí ń ṣe náà tọrọ rẹ̀ lọ́dọ̀ lọ. Hmm? ẹ dákun bá fún wa ó kéré ọ̀pọ̀ káyọnu sí wọlé ṣe níyàwó mi rọ̀hìn ká mọ̀ wípé ayé lórí la wà tá a bá yìí síwájú ọlọ́run níjọ́ tá ma tìráfù tá sọdá kéèyàn máa pèsè fún wọn bá wọn kan orí òkú wọn kan orí náà wọn bá wọn kan ẹsẹ̀ òkú wọn kẹsẹ̀ rẹ̀ wọn bá wọn jórí òkú náà wọn bá wọn kan etí òkú wọn bá tọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn bá náà táwọn ọmọ náà ní ba tèmi kò ba ń o ẹ dákun orísun ọba definition àpáyọ ọlọ́run ọba nù ìjà bẹ̀rù ọlọ́run àwọn tọ́lọ́run ọba ọba ga tó ṣàlẹ́sà nínú àwọn ànábì rẹ̀ ọlọ́run ọba wo ọkàn wọn ó rí wípé wọ́n páyà òun lọ́lọ́run ọba ọba tọ́lá ga wọn o ìyẹn ló ọba ọba ga ọba wa dùn àwọn tí wọ́n bá gbẹ tí wọ́n sì ń ṣe dáadáa tí wọ́n ń ṣiṣẹ́ tó bá tọ́lọ́wọ́n ọba mú wọ́n fún wọn lóò dùnú pàlì jẹ́ nàá ń bẹ̀ fún wọn. ẹ̀rẹ́ rí i pé tọ́lọ́wọ́n ọba tó láàrin ká tó bá ròyìn àyíjẹ́ náà lọ títí títí ní alukur'an yóò ní u'iddat lil muttaqin àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run la pèsè rẹ̀ kalẹ̀ fún. ìparí ọlọ́run ọba ọba tó láàrin ká pàtàkì téèyàn bá páyọ̀ ọlọ́run tó bá bẹ̀rù ọlọ́run bó ti yẹ kó bẹ̀rù ọlọ́run àlámọ̀rí rẹ̀ ó lójútùú lọ́lọ́run ọba ọba tọ́lá rẹ̀ gàfi sọ́kè wàmọ́ yẹ tẹ́kì láàhà ẹni ọba bẹ̀rù ọlọ́run ìyẹ́jà aláhù mákàrọ̀jà ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ àbá wójútó sí. tọ́ba bẹ̀rù ọlọ́run ọba alámọ̀rí rẹ̀ òbí ya ò ní ìdíkọ́ lọ bí Ọ̀ṣun Òṣogbo ò ní ìdíkọ́ lọ bí Òkè Ìbàdàn ò ní ìdíkọ́ lọ síbi kíní kan níjẹ̀bú ò ní ìdíkọ́ gbarí òkè kan lọ ò ní ìdíkọ́ báwọn bọ̀pẹ̀ ò ní ìdíkọ́ wọnú igbó kan lọ o rí bùkátà rẹ ó tó bíyà ìwọ bẹ̀rù ọlọ́run kò sì dúró tí yóò bíyà àǹfààní tó pọ̀ òun ní bẹ nínú bẹ̀rù ọlọ́run ọ̀kan nú ẹ̀ òun làwọn nǹkan tí mo fẹ́ sọ yọ̀kan ní alákọ̀ọ́kọ́ ẹni ọba bá ọlọ́run ọba ọba tó ga bó ṣe kí ewu tó làkún là á kí ìdí àdá sí kó tó ọlọ́ni wa yunajji Allahu alladhina ttaqaw bi mafazatihim la yamassuhumu su'u wala hum yahzanun ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá ti páyọ̀ ọlọ́run ọba ọba tó ń láàrẹ́ ga ọlọ́run ọba ó là wọ́n èrè wọn jẹ ọlọ́ni la yamassuhumu su'u aburú kan ò ní bá wọn àyàfi ìtọ́lọ́run bá fẹ́ fi ṣàgbéga fún wọn lóko wala hum yahzanun ọlọ́ni bẹ́ẹ̀ náà ni wọn ò ní máa banújẹ́ kò ní jẹ́ bànújẹ́ ní ọ̀jẹ̀ tiwọn láéláé nígbà tí yẹn bá ti bẹ̀rù ọlọ́run tí yẹn bá bẹ̀rù ọlọ́run ọba ọba tọ́lá nínú tọ́lá kùránì jẹ́ oyé wa ní ìbáyọ̀ ọlọ́run ọba sábàbù yìí máa ń ṣe sábàbí kéèyàn orí kẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kéèyàn ọ̀rá àánú gbà gbogbo wa là ń wá àánú ọlọ́run jẹ́ ara àánú gbà látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní ṣé wàá rí dẹ̀ra mi àánú mi ìkẹ́ mi wọ́n kọ́ ọ lẹ̀ wọ́n ṣe lọ́ràn yẹn lílàdínà yàtàkùn fáwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run Allahu ìbẹ̀rù ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ gá pàtàkì púpọ̀ ọlọ́run lẹ́ni tó bá bẹ̀rù láti ibi tí ò lérò gan yóò máa ra láti bẹ̀. ẹ̀rí anábà Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ ìtàn nínú hadith abdullahi ibn umar gbà wá hadith tó lálàáfíà ni kì í ṣàyè sọ ṣe hadith tó yẹ kí bẹ́yàn bá wọnú bukhari yóò bá ń bẹ̀ bẹ́yàn bá wọnú muslim yóò bá ń bẹ̀ káfí rápèjúwe ìpayà ọlọ́run kéèyàn bá wá páyà ọlọ́run kéèyàn rẹ̀ sàn tó lọ́n bá máa san fún ẹni tó bá páyà rẹ̀ wàláyé tá a bá páyà ọlọ́run dáadáa gbogbo ewu tí ń bẹ nílé ayé yìí ọlọ́run bọ̀ ní jẹ́ ọba wàhálà ń bẹ́ẹ̀ anaba muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ìtọ́lákọ̀ sàlásàtù náfàrí mimman kana qablakum ọlọ́ni nínú àwọn tí wọ́n síwájú yín táwọn ti gbélé ayé rí kẹ́yìn tó débẹ̀ àwọn mẹ́ta kan nù wọn wọ́n jáde wọ́n ń ṣèrìn àjò ibi tí wọ́n ti ń ṣèrìn àjò lọ hatta awahumul mabitu ila gharin jòjò bá dé ìgbà tí òjò dé òjò tó ayélujára fọjú pọ̀ nù wọn atẹ́gùn ni tátẹ́gùn bá dé báyìí tó gbé yẹ pẹ̀lú wàhálà tí a bóòrùn mú ní dẹ́sáàtì wàhálà bí òjò rọ̀ ní dẹ́sáàtì ogun àwọn ẹni yìí wá nìyí àwọn wa ń bẹ ní dẹ́sáàtì kò síbi tí wọ́n dojú bọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń sá wọlé ní bẹ́ẹ̀ bá ń bẹ ń Sókótó lápẹ̀jùwẹ̀ àbáwọn ilé haúsá míì látẹ̀gùn bá ti yọ adébà tí gbogbo ẹ búláàkì bá takùn wọ́n ní ẹ dojúbolẹ̀ ẹ bọ̀ ọ́nú ilé ẹ wà nú ilé tán ẹ tún dojúbolẹ̀ ẹjọ́ wa fẹ́ kójú ọ̀rọ̀ ilé dùn àwọn eléyìí kò síbi wọn sà sí bí wọn bá dojú bolẹ̀ yèèpẹ̀ náà ni ó bò wọn mẹ́lẹ̀ tátẹ́gùn ọba fà wọn fàkó fà kọ́ mú wọn mẹ́lẹ̀ kó pa wọn dànù wàhálà bá dé ńgbò láwàá sá sí orí ìrìn àjò láwàá ìjùmọ̀ ní àjò wọn láyé ìgbà náà bí wọn ọ̀gẹ́ sí wọn ogun kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ràkúnmí àbí kí wọ́n máa fẹsẹ̀ rìn ibi tó yẹ àwọ̀ lọ ní ìsìn láàrin wákàtí mẹ́ta láàrin ọjọ́ mẹ́ta mẹ́rin ọ̀sẹ̀ kan wọ́n ń bẹ lórí ìrìn àjò tí wọ́n sí ọlọ́mọdà wàhálà mú kó mọ̀dà yí padà síbẹ̀ hàn àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn àríbi tí wọ́n lè sá sí ní bá rí òkè kan wọ́n wá rí hò níbẹ̀ fàdákọ̀ lóhùn ní bá wọnú kòtò tó wà nínú òkè ní bá wọ bẹ̀ lọ ìgbà tí wọ́n wọ bẹ̀ lọ lójó jáde lójó sàárọ̀ rẹ̀rẹ̀rẹ̀ inú òhò ibi tí wọ́n wà òjò ọ̀yá wọ bẹ̀ wọ́n ríbi sá sí ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ bó mú àdánwò wá fanahadaro ti mí tó ṣe wípé omi àti òjò àtàgbàrá bá tì í bó ṣe tì báyìí ti ń yí lọ gbirigbirigbirigbirigbiri inú ohun ibi tí wọ́n kó sí ibi tí wọ́n gbà wọlé àpáta ìbàdìbẹ̀ pa sọba dìbẹ̀ fọ̀sọ́ dàtí alẹ́ himalgọ́ọ̀ ní kíní bá di mọ́ wọn lójú àánà làmọ̀ yìí pé a lè dá pátá gbé ikú tí wọ́n láwọn ń sá fún ikú wa dé pẹ̀lú ooru tí ó mú wọn pamọ́ nù hù la hawla wala quwwata illa billah tẹ́ẹ̀bí tààrà tí ò ní mọ̀bí wọn wà wàhálà wá dé ẹ̀rí nǹkan fàkọ́ọ̀lù ní bá wọ́n pé káwọn gbà mọ̀nà láàrin ara wọn ní bá ní innahu la yunjikum min hadhihi ibi tá a wà yìí kò sí tó là wá tọ́ra pàtàkì àlè ìdágbé sábà sọ pé àgbẹ̀ kúrò lórí ara wa kò sí ibi a lè gbà fi pọ́ jáde ẹ dákun ẹ jẹ́ nìkan kan ìjọ wo lọ bẹ̀rù ọlọ́run ọba rí tọ́ ọ wá ṣiṣẹ́ dáadáa nítorí ọlọ́run ee ntí kálukú wa bá máa pa níwájú ọlọ́run nínú dáadáa ìjà fi bẹ́ẹ̀ lọ́hùn tá a bá fi bẹ́ẹ̀ lọ́hùn bóyá ọlọ́run ọba ọba tó la rẹ̀ ga yọ́ làwà pò ń bí pápá tó jò náà ni bí nǹkan kan ṣẹlẹ̀ ni àá sàmà bó a ṣe kú ọ. lẹ́nìkan nà wọn ló bá ní à mo bẹ̀rù ọlọ́run níwọ̀n tèmi náà mo ní dáadáa kan tí mo ṣe síwájú ọlọ́run ẹ̀kọ́ máa pọ̀ ní ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí ẹ dákun ẹ̀yin ọ̀dọ́ sẹ́ ń gbọ́ mi dákun pé àwọn ọmọ rẹ ní kán wọlé ní kán wọlé áyọ ó ti ń pè wọ́n ní ká máa bọ̀ kán wá gbọ́n tí mo fẹ́ sọ yìí ìwọ náà máa rántí sí ìwọ náà lóbi láyé ìgbà wo ló ti dọ́dọ̀ wọn láti gbà wọn ti ní àmọ́ gbélé níbo lọ wà sóò ni wọ́n ń ṣe ọlágbó lẹ́yìn ẹlòmíì ọlọ́run kí àwọn obìnrin dààmú wọn tán lé wọn ṣe ojú ẹ̀tàn ọwọ́ àríṣẹ́ tó lálùbáríkà owó dé ìyá rẹ̀ wọ́n kọ́kọ́ sọ fún pé ọmọ sá fún òun ìyá rẹ ìyá rẹ̀ òní jẹ́ ọ̀dà fún ìyá rẹ̀ torí ọlọrun tó dẹ̀jẹ̀ sí ọ lójú ọlọ́mọjà sí mọ bí. ẹni yìí ó ní Allahumma èrè ọlọ́run mò ń bì ọ́ kana li abawani shaykhani kabiran mo ní bàbá àti ìyá àwọn méjèèjì arúgbó ni wọn wọ́n ti dàgbà ó ní tèmi wá máa ṣe sí wọn nínú dáadáa ní wípé èmi náà ti wá lẹ́bi tèmi mo ti níyàwó mo ti lọ́mọ ṣùgbọ́n kò sí ọjọ́ kan tí a fẹ́ jẹun ìyá àti bàbá mi kọ́kọ́ jẹun náà síwájú kí n tó fún ìyàwó àtọmọ lóúnjẹ bí mo ti máa ń ṣe lẹ́fìrí dé yẹn bí mo ti máa ń ṣe lójoojúmọ́ nù ó ní fana àbí tọ́lábù ṣájarí ìyàwó mà ọlọ́jọ́ kan mo wá wági lọ mo dààmú lọ nígbà tí mo dààmú lọ kí n tó dé ọwọ́ apẹ̀ mi lálẹ́ ọpẹ́ ó ní ìyìn padà sílé. Si hata náà máa ìgbà tí ń fi délé bàbá àti ìyá mi ti sùn. ẹ má dàbí ẹni tó ti sọ ó ní pé òun yìí sì jẹun àyàfi kọjá pé àwọn méjèèjì lọ́wọ́ ọkọ̀ fún lóúnjẹ ó ní fàhálàbùtò láhùnmá bọ̀bú nǹkan ọ̀hùnmá mo bá wo ìkan náà àwọn ẹran ọ̀sìn mi ìtí wàrà ń bẹ mo bá fún un nígbà fún un mo kú ti pẹ́ délé àlẹ́ ìdáná mọ́ mo bá lọ wò fún wọn ká wàrà fàwájà tó bó bá rí pé àwọn méjèèjì ti sùn ah! ìyá ti sùn bàbá ti sùn ìyàwó àtọmọ mi ò tí ì sùn ṣùgbọ́n àwọn ni akọ́kọ́ jẹun kí ìyàwó àtọmọ ò tó jẹun bí mo ti ṣe nù láti lè bá a dùn wọ́n nù láti fi hàn pé ọmọ rẹ lèmi ọmọ àlùbáríkà ni mí èmi yẹn sọmọ tí dáa fún tán tí sáfòbí ó ní nígbà tí mo wá rí báyìí ah, ìyá àti bàbá ló ti sùn yìí ìyá àti bàbá ló ti sùn yìí àwọn àyàwó àti ọmọ ni ò tí jẹun ìyẹn tí fún wọn ló ń jẹ ṣáájú wọn ó kìí sí kí wọn á jí wọn ni wọn rò pé á ah, àwọn ìyá àgbàlagbà àti bàbá àgbàlagbà tí n tún wá dá àrùn mọ́ wọn lójú ni mo wòye pé á ah, mo kórìíra kí n dá àrùn máwọn òbí mi lójú la ilaha illallah níbi tọ́mọ mi ó ti máa sọ fáwọn òbí ẹ̀ pé ẹ̀ ní fojú kun oorun ẹ̀ ní nísìnyí tọ́lọ́mọjà sí mọ́ bí àwọn ọmọ tí ń pò wọn àwọn ọmọ tí ń fò Hmm. ọlọ́run ṣàánú wa ó ní òun ọ̀wá jíwò òun ọ̀daràn mọ́ wọn lójú òun tún wá ta wíkẹ́ ìyàwó àtọmọ òun náà wọn ọ̀yà ní jẹun ní táwọn òbí òun ní jẹun ó lóun wá wà bẹ́ẹ̀ ó lóun ò jí wọn òun gbé wàrà lọ́wọ́ wọ́n ṣébù yàtọ̀ yàtọ̀ bọ̀ ọ̀rọ̀ òun àwọn ọmọ òun sì ń pariwo tí wọ́n ń rọ kiri káwọn lẹ́sẹ̀ tí wọ́n ń sọ jẹun ó ní ìwà fún mi fi jí nígbà tí wọn tó jí fúnra wọn tí èsì kẹ́mi mo jí wọn mo wá gbóúnjẹ fún wọn wá jẹun nígbà tí wọn wá jẹun tán ẹgbà yẹn mo tó lè ṣe wá fọmọ àtìyàwó lóúnjẹ ó ní Allahumma èrè ọlọ́mọ bì ọ́ in kuntu fa'altu zalika tó bá mọ̀ pé nǹkan yìí tí mo ṣe mo ṣe èbùtẹ̀kọ́ àwájẹ́híkà mo fi ń wá ojú rere rẹ ni èrè ọlọ́mọ bàbá tó láre ga àpáta tó wá dé wa mọ́lẹ̀ yìí ìwọ ọlọ́run ọba lágbára àti gbé epo ń bẹ̀ torí kò déédéé wa bá wa gbé epo ń bẹ̀ Allahu wa Muhammad sallallahu alayhi wọn ni fanfajarọ ti ṣe ẹn ó ní làpáta bá sì mú sókè agbára àdúrà tóbi gbogbo òkè ìṣòro òkè wàhálà bó ṣe wọlé ó tó agbára àdúrà ni ó tóbi jùlọ yóò gbé yóò kú ta lóru látọ̀ kò lè tà walakin laha amadun walil amadun kìbọ̀ apáta sì gbé òkè fún ara rẹ̀ tẹ́nìkan kan ò gbé ṣùgbọ́n ẹnu wọn bá bí tó mú fọ̀ fún bẹ́ẹ̀ láyọ̀ sítọ̀pì ẹ̀hó ní ìlàkóró jamin àwọn àlégbàgbẹ́ jáde. Ah, ìgbà táwọn méjì yòókù náà rí ń tọ́ṣẹlẹ̀ kálukú náà wà òkè ah, èmi náà ní nǹkan lọ́dọ̀ ọlọ́run èmi náà ṣe dáadáa síwájú ọlọ́run ee eh, nìkan nínú wọn lọ́ba ní ìrẹ́ ọlọ́run Allahumma ìrẹ́ ọlọ́run

ebi ń pa wàhálà dé lọ́ba wa wa bọ̀ ń kí bọ̀dá ó mọ̀ ní ìdí nǹkan báyìí ebi ń tẹ̀ ń ṣe náà ló tẹ̀ fi ń yà àwọn ọmọ ọlọ́mọ jẹ ẹ wá wọlé lọ́ba bẹ̀ẹ́ ó ní kí ó dákun ọlọ́mọba ní kẹrin tó bá ṣe tó owó owó ìṣe pírọ́blẹ́mù ń fún ọ ní one twenty dinar tí tó bá mọ iye tí one twenty dinar jẹ́ kò ní ìdí ká mọ̀ tún yẹn ṣùgbọ́n o ní ìní fún ọ lásán o ìní fún ọ lásán o ó tẹ̀ra rẹ lẹ̀ fún mi o tí n bá ti tọ́ bá ti tẹ̀ra rẹ lẹ̀ fóun tó ń bọ́ ṣe wà ìdá tó ń bọ́ ṣe nàbì wọn ò rówó gbà wàhálà sì ti ba èmi ń pa kò sí lọ́nà àbáyọ mi ìjọba ni ah, yóò ti ń lọ ṣan bí òtí ẹ̀ wù mí ó dá mo ti gbà onígbà tó lóun gbà ó ní wọn bá ní ọwá ó ní ìgbà tó ní ọwá ọwá sùn lẹ òun náà wá dúró pé ń sùn lé lórí kò mọ bá ṣe zina wọ́n níbi tó ń ti fẹ́ máa bá ṣe sìnà báyìí lóbìnrin bá ní ìtẹ́kìlá àbẹ̀rù ọlọ́run yẹrùsìn ọlọ́run látàfọ́dọ̀ àlàkàwàtà nítorí ọlọ́run ọba ọba tó láàrẹ ga tó dípa mọ́sì ilà rẹ̀ hàpèhè àyàfi pẹ̀lú ìwọ rẹ̀ tó bá máa pọ́ fẹ́mi lọ báwọn òbí mi kì í ṣe pé kọ́ wá bá mi ṣe nǹkan tí ọ̀dà ah, ọmọ yìí dẹ́rù ọlọ́run ọba bàá ee irú rẹ̀ wà mọ́ láyé nísìnyí ó ní fọ̀tàhárọ́jì tó mìíràn lè wọ́kọ́ ẹ̀ aláìhà ó lè rúwa bá mi ẹ̀rọ ọlọ́run bá bá mi pé á ń tó bọ́ ọmọ yìí dá nǹkan papọ̀ mọ́ pẹ̀lú irú ọ̀rọ̀ tó jáde lẹ́nu mo sì wáyé ya ahabu náà sí ilá ìyá tó sì jẹ́ pé ilé nìkan tí mo fẹ́ràn tó nínú obìnrin ó wù mí púpọ̀ fọ̀tàhárọ́jì zahaba aládé nkún tó fàájì tó záàlì kàbìtìgọ́ àwájú ìka tó bá ti kí payà rẹ ló mú mi ojú rí rẹ mọ̀ ń wá tí mo fi ṣe léyìí fáfurujá anna ma nahnu fi yìí ọlọ́run làwa níbi ń tá a wà yìí ẹ̀gbọ́n tá a nẹ́bi sọ sallallahu alayhi wa alihi wa sallam ó fanfarojat as ó ní ní àpáta bá tún sí ó sì gbé abáyọ bá tún sí òkè ṣùgbọ́n ibi tó tún sí òkè náà kò tún tó wọn àgbà jáde. Ah, ìpayọ ọlọ́run ọba ọba tó láàrẹ gàmà lágbára púpọ̀ ìgbà tó ọbẹ̀rù ọlọ́run náà làdúrà rẹ ò fi gbà ó wò pa àwọn kan ní ẹbẹ̀rù ọlọ́run kan wá máa bọ́ ṣàdúà ìwọ tí wọ́n ṣàdúà fún ìwọ tó jẹ́ pé bó ṣe ń mutí lọ́n fọtí ṣàlejò bó ṣe ń ṣe gbẹ ló ń ṣe ṣìnà bẹ́ẹ̀ náà ló ń lu jìbìtì owó eléèlé tẹ́tẹ́ gbogbo ẹ̀ ló ń ṣe ìwọ bó ló ṣe wá ra àánú ọlọ́run bó o bá ní nǹkan kan lọ́wọ́ ní ìsìn bó o ní ìsìn bọ̀ ọ̀kalẹ̀ nígbà tó bẹ̀rù ọlọ́run ẹ dákun ìbẹ̀rù ọlọ́run ọba pàtàkì iṣẹ́ tí máa ń ṣe fún yàn ni o ẹnì kẹta ló ń bá ní Allahumma èrè ọlọ́run èmi náà bẹ̀ lọ́run èmi náà wùwà apáyọ ọlọ́run ọba rí mo fi payà mi mo payà rẹ mo fi ṣiṣẹ́ rè ìṣàjárò tó jàrọ̀ à mo gbà àwọn èèyàn kan ṣiṣẹ́ wà á tọ́ ètò ọmọ àjọrọ̀ hàn ìgbà tí gbogbo wọn parí iṣẹ́ mo bá fún kálukú wọn lówó iṣẹ́ wọn wọ́n sì gbowó. ìwé ìrọ̀rọ̀ wá àyàfẹ́ nìkan nínú wọn tárọ̀kà lọ́dún ìlàhùn wàzàhàbà owó iṣẹ́ rẹ̀ kò gbà á lọ́ba lọ. ó nígbà tó ń lọ oní fàṣàmù márùtù mo bá wòye pé owó rẹ̀ tó tó fi ilẹ̀ yìí dé máa bá dé fi ṣiṣẹ́ ìyìn ìdámọ́ owó tèmi àwọn èèyàn rẹ̀ nu. mo bá ń fowó yìí ṣiṣẹ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní máa fowó yìí ṣiṣẹ́ lówó yẹn bá ń pọ̀ sí nígbà mo bá àjò bá dé tó di agbó ipá àmì ọ̀ka torí ìfẹ́jọ́ dàpọ̀ mọ́ tèmi mo bá tún wá ara ẹ̀rú nínú ẹ̀ tí ó máa dà la hawla wala quwwata ọ̀rọ̀ ẹ̀rú tí ó máa dà ó ní bó ṣe dijọ́ kan gamboro lẹ́nu ìbádé lọ́ba ya Abdallah ìyẹrùsìn ọlọ́run di ó ní ìwáwí nǹkan mi ju pé mo sọ fún yín pé kó lò má tààrọ mi àjìríkà owó rẹ jó ní òun ló bí gbogbo tó ń wò nínú ràkúnmí nínú màálù nínú àgùntàn nínú ìwọ ló ní. ìgbà tó náà rí nǹkan tí mo náwó sí ó lọ sọ pé ya Abdallah látẹsítàìsì bí fi mi irú kí a nù

ló ní fanfàrọ̀ jẹ́ ti sọ̀rọ̀ bí àpáta ṣe sínú ó sì ó sì gbé jìde sókè fàkọ́rọ̀ ju yamṣu ẹ ṣe ara wọn tí wọ́n fi rìn wọnú òhun náà wọ́n fi rìn jáde ta ni ń já lágbára tí ò bá sọ lọ ta lálágbára ọ̀hún tí ì bá sọ ipa ẹ ọlọ́wọ́n bọ́ ọba tó láàrẹ́ ga lọ pàtàkì ẹja àjọjọ bẹ̀rù ẹ̀ tá a bá bẹ̀rù ọlọ́wọ́n bọ́ ọba tó láàrẹ́ ga aláàmọ̀ ni wọ́n bìyà. yóò ṣe tiwa èyí ṣe ọba tọ́lá rẹ̀ gàkọ́ wa jogún ọ̀fọ̀ ẹjẹ́ àpàyọ ọlọ́run ọ̀tàkìlá àbẹ̀rù ọlọ́run fọ̀tàkọ́ wa lọ hìmá ìbẹ̀rù ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga máa já àwọn àrọ́ kọlíbàmúrì ìlà àwọ̀sán já àwọn onílà mi nù wọ́n ní wàá àbẹ̀rù fàtàkọ́ wà ńláhìn máa oníbẹ̀rù ọlọ́run ọba máa já wà rọ́dúkọ́ níbà múrí ń ké sínú ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan ṣe lé kó máa gbé bẹ̀ ilà wàsàn ẹ̀yìn tó ń débi ti ń lọ bó ṣe wulẹ̀ kọ́tọ̀ ọ̀pọ̀ tó bó ṣe wulẹ̀ káwọn adínì lọ́nà ọ̀pọ̀ tó bó ṣe wulẹ̀ kí wàhálà ilé ayé ọ̀pọ̀ tó ó àtìfù nǹkan tó fẹ́ àtìfù Eh, ẹni títí ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ ni alimam habibullahi títí lọ pẹ́ ẹ̀dẹ̀wí lórí ètò eléyìí ti kàn nínú àwọn ẹrúsìn ọlọ́run bọba tó láàrẹ ga láti ìlú ẹ̀dẹ̀ tí wọ́n so nígbọ̀wọ́ rẹ̀ ẹrúsìn ọlọ́run bọba tó láàrẹ ga yìí ọlọ́mọ fi ilẹ̀ o tí ẹni ṣe yìí ẹnìkan ọ̀má àfọlọ́run bọba tó láàrẹ ga kò gbéra rẹ̀ hàn tó túmọ̀ sí pé torí rẹ̀ náà ní fi ń ṣe ìrẹ́ ọlọ́run bá a ṣe tiẹ̀ náà aláhùnmá akífẹ́ máa láhùn وولده وأدخله الجنة اللهم بارك له في رزقه ووسع له في داره آه وأدخله الجنة واكفر له يا رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته